Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. yes o àtúntìdé kalẹ̀ sórí ètò Ká Sálàyé tẹ̀mú aṣojú ìwòran yín látòrí Captain TV Yorùbá thank God is Friday abẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń wò mí báyìí ah, apẹlọpẹlọ adúpẹ́lọ́wọ́ aralọ́lá collections tí wọ́n kalẹ̀ sí nọ́mbà fifty eight ìṣẹ́rí ogúnnúsí road ọgbà ìkẹjà Lagos ẹ lè bá wọn pàdé lórí Instagram page wọn tó jẹ́ pé àpè ní make up by Aralola collections ẹ wo ẹni tó ń dé mi àti ìkejì mi ládé ẹ̀rí báyìí kílẹ̀ tó rí sí bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ni alára wọn gbàràdá lọ́wọ́ ẹnikẹ́ni bákan náà ni ọmọtọ́lá tiwa ìyẹn ni in-house makeover tó kù wá lọ́dà ó kù wá lọ́dà pásítọ̀ mi á ní ó kù ìkéré yọ̀nù ẹ̀ òun ló kù wá lọ́dà àti <laughs> pé ká tún gbé wá ká wá fi ká fi ṣe ti Friday tá a bá ti ń kúrò lórí ètò ó yẹ yín à ń bọ́ sí gbòòrò nítorí pàṣẹ máa ń bọ́ sí gbòòrò gbogbo ìgbà yìí ọ̀rẹ́ mi bá ń kí wọn lé náà. <laughs> Thank God it's Friday àríyá ti bẹ̀rẹ̀ báyìí <laughs> ẹ ti rí wa àti bí la ti fẹ́ bẹ̀rẹ̀ àríyá o adétóhùn adébọ̀gùn lórúkọ tèmi bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò ẹ káwọn sọ lẹ́sẹ̀ ká ṣàlàyé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òtún ẹni a gbé ẹni tá a gbé wá sórí ètò lónìí dókítà ni a máa ṣàlàyé pé gbogbo wà láń lọ sí patí gbogbo sátidé tá à ń lọ kó gbogbo láti friday báyìí láti bẹ̀rẹ̀ tá à ń lọ kó gbogbo ẹ̀ jẹ àwọn àni pé ó yẹ ká mọ̀ bá ṣe máa ṣe ìwọ̀ntúnwọ̀nsì tá à ń jẹ ìyẹn ló yẹ ká gbé dr ọlátúndé yusuf ẹ tán bá dé àwa tẹ yín sí wọ́n mọ̀ nípa ètò ìlera ìlera náà ti wá o bẹ́ẹ̀ ni ìlera ti wá àwọn ni aláṣẹ àti olùdarí vantage kínníkínná vantage cure holistic therapy. friday yìí friday yìí máa oh ó ah, máa dùn. ṣe é rí pé kọ́lọ̀ kan náà ń gbèlè wa ó máa dùn ó ti fi hàn pé àwọn èèyàn tiẹ̀ ti ń rí lára láti ní ìgbà yẹn láti nà kí wá ṣètìyẹn nìkan yẹn nígbà tá a bá gbé ìgbádùn lọ mm, gbòòrò báyìí sí yẹn kó oríṣiríṣi la máa lọ jẹ ìdí yẹn la fi wá wò pé à ẹgbẹ́ tá à ń kó sínú kó sínú yìí ó yẹ ká sàn kankan nípa kíni mm. ìlera wa ìlera wa ẹ a máa mẹ́nu bà nígbà tó bá tó àkókò ká fi àwàdà sílẹ̀ ká sòótọ́ ọ̀rọ̀ ká mm. mójútó pàtàkì ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ ẹ kì í ṣe pé ó ta fẹ́ mẹ́nu báyìí kì í ṣe pé ó dìndì kan ẹni tọrọ kan ṣùgbọ́n ẹni tó ń bá ṣiṣẹ́ hmm. ìkọlá abẹnugan adarí ilé ìgbìmọ̀ aṣòfin wa àgbà ẹ̀yẹ kékeré ẹni wọn kì í máa fi kékeré sí house of rep éèdì <laughs> wọn ó ṣàmà ló ṣèṣì ni ó yìnbọn hmm. ó yìnbọn pa ìkan lára àwọn tó ń bá wa ta vendor nǹkan tí ò yé mi bẹ́ẹ̀ ni pé ṣé ó yẹ kí nìdí tí èdè fi gbé ìbọn tó kàn ná sí ẹni tó ń ta pépà kí nìkan tá a rò pé ó lè fàrú ẹ̀ kò tí ẹ̀rọ ẹni tó ń bá kò rótẹ́ ẹni tó ń bá ṣiṣẹ́. kò tí ẹ̀rọ yẹn nǹkan tá à ń sọ náà nìyẹn ó ń fara wípé àwọn security personnel wa gẹ́gẹ́ bá ṣe ń sọ pé èmi inú wọn bó ṣe máa ń bó ṣe máa ń gbé ìbọn ṣe mọ̀ wọn ò wà kẹ́fù rárá ẹ̀mí èèyàn ni ẹ máa máa gbọ́ stray bullet pààyàn mm. ara bó ṣe ń bẹ̀rẹ̀ náà nìyẹn ó dẹ̀ dá bó ṣe ń fi hàn nínú nǹkan tá a rí yìí pé gẹ́gẹ́ bó ṣe sọ ó ní òun ò tiẹ̀ mọ reason tóun ṣe ṣáná ṣùgbọ́n lọ́rọ̀ kan ṣá ó ṣáná yẹn ó dẹ̀ ba èèyàn kan báyìí eh, wọ́n dẹ̀ ní eh, eh, olórí. Eh, wọ́n ní bẹ́ẹ̀ làwọn ṣe máa ń gba ọ̀nà yẹn táwọn máa ń eh, jíròrò díẹ̀díẹ̀ pẹ̀lú àwọn onífẹ́ndọ̀ àwọn onípépà mm, wa mm. bó ṣe máa ń gbabẹ̀ nìyẹn mm. wípé àwọn gan ó yà wọ́n lẹ́nu pé irú ẹ̀ ṣẹlẹ̀ tó jẹ́ sàkání àwọn olóṣèlú. tó ṣẹlẹ̀ sí eh, wọn ó dà pé bàbá wa Gbàjàbíàmílà wọ́n bá àwọn ẹbí tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí wọ́n bá wọn kẹ́dùn gidigidi àwọn náà bá wọn kẹ́dùn torí pé ọlẹ́mí ò láàrọ̀ lára nǹkan tó yẹ pé kò ṣe kò ṣe kò ṣe dọ́gbọ́n sí òun lẹ̀mí. ohun tó ṣẹlẹ̀ sí vendor yìí ó ṣèṣì òun nǹkan tó fi yìn ṣé bàbá wa àgbà mọ̀ yẹn máa gbà yín mọ̀ràn ṣé ẹ̀ní wá bẹ́ẹ̀ ṣe máa pààrọ̀ ọ̀gbẹ́ni kí ṣe pẹ́ pààrọ̀ ẹnìkan ẹ jẹ́ kó amúdébi tí mi ẹ̀ ṣe tó gbé dọ̀lẹ̀ kó fojú balẹ̀ ẹjọ́ ṣé afẹ́sùpẹ́ ní Eh, manslaughter la fẹ́ pè ní àbí modern ni. Ah, eh, pàápàá bó ṣe dúró ìgan mm. wọn ni a gbọ́ nínú nǹkan takà nínú ìròyìn pé wọ́n fún ẹni náà ní suspension but suspension kan ló máa ló máa tọ́ tó ṣẹlẹ̀ ó ní láti fojú ba ilé ẹjọ́ torí ẹni tó bá pààyàn náà pípa náà la máa pa ah, ah, eh, yàtọ̀ sí tó bá yàtọ̀ sí nǹkan tí mm, ilé ẹjọ́ bá sọ. Mm-hmm. ètò tó fẹ́ dàbí nǹkan tí ó tó ṣe wuyewuye tá à ń gbọ́ ó ní ti ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ wọ́n ní pé ìwé mímọ́ gan sọ ó ní ẹ má jẹ́ kí ìlàgùn alágbàṣe kó gbẹmọ lára ní ìpínlẹ̀ Ondo lọ́hùn hmm. níbi tí iléeṣẹ́ wa kalẹ̀ sí lára kan lára ẹ̀ka iléeṣẹ́ wa ó wà ń bẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ń bẹ̀ wọ́n náà fún gómìnà wọn ní ọlọ́gbà ọlọ́wọ́ strike o ọlọ́gbà ọlọ́wọ́ strike o strike strike strike. tábà ṣe nǹkan tó yẹ ká ṣe ìyanṣẹ́lódì ìyanṣẹ́lódì àní máa rí ìyanṣẹ́lódì àní máa rí ìrìkú òní. tábà ń ṣe nǹkan tó dáa ẹ̀tọ́ táwọn òṣìṣẹ́ ní láti gbà tábà ń ṣe ẹ rí i pé nísìnyí tábà tí wọ́n daṣẹ́lẹ̀ gbogbo nǹkan ni kinní ló máa ló máa affect Mm. wọ́n ti fún ọ ní eight days uh, ọjọ́ mẹ́jọ péré ẹ̀dẹ̀ mọ̀ pé kò sí ni tó máa da ṣẹlẹ̀ ó máa ní ibì kan tó máa kù díẹ̀ kù díẹ̀ tó máa dín lọ ó máa da ó yẹ káwọn ìjọba wa kán gbárùkù tì mm. lẹ́ni tó bá ti jẹ́ nǹkan òṣìṣẹ́. kán má jẹ́ kó dìgbà tán bá náà fẹ́ da eh, ṣẹlẹ̀ eh, ẹ má sọ pé ń dún kòkò mọ́ yín wọ́n dún kòkò mọ́ yín o ẹ fún ẹlẹ́tọ̀ wọn ẹ̀tọ́ wọn ń béèrè fún. tẹ́ bá dẹ̀ wò náà báwọn ṣe ń ṣe akitiyan pé kán jẹ́ kí ìjọba báwọn ṣe ìpàdé pọ̀ kán tiẹ̀ gbọ́ tẹnu wọn àbí kán fèsì wọn ti ṣe yẹn rárá wọn ti ṣe mm. yẹn rárá ẹ̀tún gbọ́ wọn lè gbìyànjú nígbà tí ìbò sì ń bọ̀ níjọ́ kínní àná mo gbọ́ ó dà máa rí kánú ìwé ìròyìn pé kíákíá ni bàbá mi bàbá Rotimi Akérédolú ẹ̀sìn mòfin mm. o àbí lọ́ọ̀yà làwọn náà ní mm. barista ẹ mòfin o ẹ kíákíá lè ṣẹlẹ̀ sí sanwó wọn ìyẹn túmọ̀ sí pé ẹ fi yẹn tù wọ́n lójú ẹ̀kọ́ fún búrẹ́dì ẹ fi búrẹ́dì gbà kàrà lọ́wọ́ ọmọdé àbá ìfàkàrà gba mm-hmm. búrẹ́dì lọ́wọ́ ọmọdé ni ẹ jẹ́ àròtọ́ ọlọ́run ọlọ́run ṣàánú wa. ètò tí wọ́n dàbí ike ní ẹ̀yìn ara lé a gbọ́ nínú ìwé ìròyìn ẹnu ìròyìn mm. wípé nípa ọ̀rọ̀ ti ensars pàápàá jùlọ tó ṣẹlẹ̀ ní Lekki toll gate ohun tí àwọn oníròyìn ti bí tí wọ́n lè sọ jáde mm. àwọn ilé ìròyìn CNN tó wà ní ìlú Amẹ́ríkà lọ́hùn wọ́n tú àṣírí ibi tí wọ́n ti ra ọta àbọn tí wọ́n ní níbẹ̀ mm. àtọdún tí wọ́n rà dípò kí a wá ronú kí la rí gbọ́. Ah, wọ́n ní wọn yìnbọn. wọ́n náà yìnbọn. Mm, wọ́n dẹ̀ ní. Ah, wọ́n tún wá ní kíni. wọ́n tún wá ń sọ nísìnyí wípé torí tẹ bá tiẹ̀ wẹ́ mọ̀ pé mi lọ sí panel ta ní sátọ̀dẹ̀ tó kọjá lọ́hùn tí brigadier kìnnìkùnmí ìrántí orúkọ wọn wọn ṣàwà wọn wá sọ̀rọ̀ ní báwọn òyìnbó ṣe máa sọ pé eh, on behalf of the army eh, wọn ní wọn yìnbọn pé ìgbà kan dẹ̀ yìnbọn náà ṣe mọ̀ pé oríṣiríṣi wọn kọ́ ní wọn lọ wọn ní kò sọ ta ń eh, bẹ̀ wọn ní kò ní ṣe ọta tó lè pààyàn ni wọ́n lò. Hmm àwọn tó dẹ̀ ṣiṣẹ́ bá àwọn ṣiṣẹ́ tó wà rẹ́jẹ̀ ah, àwọn kan dẹ̀ wà ní ọsibítù àwọn kan dẹ̀ pọ̀ tán kó yẹ káwọn òbí wọn àwọn ẹbí wọn eh, ti jáde kó yẹ kán ti jáde kán fara hàn ṣẹlẹ̀ mọ́ pé bàdẹ̀ ṣe bí gbogbo ẹ̀ ṣe ń lọ ìgan ẹni tó ń sòótọ́ gan wọ́n ń gbé báyìí ẹni tó cooperate gan ló ń freeze account ẹ̀ eh, so táwa rí ẹbí tó bá bọ́ ta gan eh, láti wá sọ̀rọ̀ wọ́n lè máa lè kéré olódìfá fún ti CNN àti DJ kan sanction wọn àwa kọ́ la sọ bàbá mi Láì Muhammed náà sọ bàbá bàbá ẹ máa bá a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mm. tó àgbáyán adalẹ́ mm. àgbáyán adalẹ́ ẹ̀rọ ti àwọ ọmọ kéékèèké ọmọdé ni wá àwa náà la máa kù lẹ́yìn lẹ́fẹ́ fọjọ́ ọ̀la lẹ̀ fún ẹ bá wa rò ó ṣe nígbà tẹ́ bá ní kan sanction wọn pẹ̀lú mi bá rò tọrọ ọjọ́ mi náà kò ní fẹ́ sọ tó sì mọ̀ pé ẹ̀mí òun ẹ̀mí òun ò dé mm. ìyẹn wá ni èyí tá a fẹ́ ṣe a fẹ́ bá lọ sọ́dọ̀ àwọn bàbá ọlọ́ọ̀ṣánú wa <laughs> kí la fẹ́ sọ lórí èrè tó kàn lẹ́ báyìí. ohun ohun ìdùnnú ni ohun ayọ̀ ni ohun ayọ̀ ni a kú oríire jàre ńgbà tá a máa kúrò lórí káyọ̀pá ètò ìgbọ́n ńgbà tá a wà lórí ètò ni àbá kí bàbá wa bàbá wa náà ni bàbá ni a má nípa abáyín ló yà pè é lórúkọ bẹ́ẹ̀ ni Ọ̀ọ̀ni Gìnìṣà ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ bàbá wa adéyẹyẹ ògúnwùsì ọ̀jájá tù ọ̀jájá kejì kì í ṣe news story àmọ́ hmm. pé kì í ṣe news story kì í ṣe kì í ṣe kì í ṣe news hmm. bàbá yẹn sọ ìlú mẹ́rin ṣe ń gbọ̀fọ̀ nígbà àkọ́kọ́ ni hmm. ó dá mi lójú ohun tó wà ń bẹ̀ tá a fẹ́ sọ ọlọ́run fi ọmọkùnrin làǹtìlanti bí àṣà yorùbá á ní làǹtìlanti ta ìdílé wọn lọ́rẹ kì í ṣàwọn nìkan ọlọ́run ta lọ́rẹ àtàwọn náà àti àwa gbogbo wa nílẹ̀ Yorùbá royal baby ni hmm. bẹ́ẹ̀ ni royal baby ibi tí wá fẹ́ kí a fi ọ̀rọ̀ ká fọ̀rọ̀ sọ lórí ẹ̀dá kákan sọ lórí ẹ̀ ni pé kí ni pàtàkì ìbí ọmọ ẹ̀ hmm. sínú ìdílé yìí ní àkókò yìí. Ah, pàtàkì ńlá ni o hmm. tabadẹ wo ẹ̀yin náà ti sọ hmm. royal baby ni ó ní ìwúlò púpọ̀ nílẹ̀ Yorùbá hmm. gẹ́gẹ́ bí a ti mọ̀ ní ọ̀fífẹ́ wa ni tabadẹ ń royalty kò sí ni tó máa sọ ní Yorùbá a máa dárúkọ ó pàtàkì náà tá bá ẹ mọ̀ kí irú àṣà tá a wà yìí gan-an pé ọmọ tuntun wáyé nǹkan ìdùnnú ni ó tún wá lọ jẹ́ royal baby nǹkan ìdùnnú ni ó tún wá jẹ́ ọkùnrin làǹtìlàǹtì mm. nǹkan ìdùnnú náà nítorí mm. tá a wò náà wá ní à prince nìyẹn o ẹni tó máa tẹ̀lé tó máa wà lórí ìtẹ́ni tó bá eh, yá eh, tí àsìkò bá kàn án ẹ̀ tó eh, ohun ìdùnnú ni ó dẹ̀ tún fi hàn wá nílẹ̀ yorùbá wípé ẹ kò ṣẹ́rí ẹ̀ tábàwọ̀ royalty nílẹ̀ yorùbá ó ní ó ní nǹkan táwọn òyìnbó ń pè ní significance mm, gan and tá a bá gbé àṣà wa lárugẹ mm. àwa gangan a mọ̀ wípé nǹkan nǹkan tó ṣe kí n tó jọjú ni mm. òun náà la ṣe ń sọ lórí ètò yìí bó tilẹ̀ jẹ́ wípé Friday ni eh, eh, a ní láti sọ. tá a bá ti kúrò lórí ètò a ti ní kọ́ máa yọ̀rọ̀ kọ́ máa yọ̀rọ̀ rẹ nù nǹkan tá a jọ sọ yẹn ó ti bàbá àgbéláàfin o láti lágọ̀ọ́yà gbogbo ẹ̀yin ti fẹ̀ àbọ̀ àkìyàn àbọ̀ àbáyín lálejò ẹ̀yin ẹ má yọ̀rọ̀ ayín tó bá ti yọ sí báyà ti pè yín pé a ti dé o kábíyèsí àti olórí wa àbí olórí wa ni àbí olórí wọn olórí wa ni olórí wa hmm. a kí gbogbo wa kú oríire ayọ̀ ọmọ tuntun láǹtì láǹtì ọlọ́run ti kàkún wa á dògbò agbélé ayé ṣeun tí àwọn bàbá bàbá bàbá tán ti ṣe àtúnṣe jù bẹ́ẹ̀ lọ láṣẹ Ìdùmarè ẹ táníkà tún fẹ́ kẹ́ lù lónìí ó ní kinní kan tó ṣẹlẹ̀ nínú ìdílé kan tí ó jẹ́ pé awuyewuye yẹn pọ̀ àwọn rò pé yẹ ká nà sẹ́yìn ara àlékẹ́ bá wa dá sí kákọ́ sọ ń bí díẹ̀ níbi tá a bá ti lè sọ dé nọ́mbà tẹ máa gbàdọ́dọ̀ wa jẹ́ kí kọ́kọ́ pè tẹ bá ti pè kẹ́kàn dá sí ní ráńpẹ́ ni hmm. a máa béèrè béèrè yẹn a máa sọ nọ́mbà tẹ máa gbàdí ọ̀dọ̀ wa àbí òpó tẹ máa gbàdí ọ̀dọ̀ wa ó ní oh nine one three two one seven six eight two six tàbí o oh eight one one five eight three 0288 ẹ gbìyànjú láti yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ ẹ jọ̀wọ́ kẹ́ bá a dá sí ní ṣókí ẹ má lò kọjá kó má tiẹ̀ tó ṣẹ́jú kan ta ni ó yẹ kí ó kí ó máa bu ọwọ́ lu ìwé owó tí ẹbí ń pawó sí bóyá ń àwọn ìdílé wọ́n ní joint account wọ́n jọ ní àpò wọ́n ní àkáǹtì kan nílé ìfowópamọ́ tí wọ́n ń kó owó sí nípa pé a fẹ́ ṣe nínú ìdílé ọmọ a fẹ́ sanwó iléèwé ọmọ ni a fẹ́ ṣe a fẹ́ ṣàwò ta lẹ́ni tó yẹ kí ó mú ìwé owó ìdání kí ọwọ́ ẹ̀ kó wà lórí ẹ̀ tó bá ti sáyẹ̀nsì ilé ìfowópamọ́ fowó lẹ̀ ta lẹ rò pé ó yẹ kí ó mú dání ń tá a fi gbé ilé ìwà fún ẹni pé tó ṣẹlẹ̀ ìyá <laughs> ẹ tó ṣẹlẹ̀ ni pé àwọn ìdílé ìyàwó ló máa ń bu ọwọ́ lùwẹ̀ òwú. ìyàwó jẹ́ èèyàn kan tó jẹ́ pé kò náwó yàfùyàfù ṣùgbọ́n ọkọ̀ ńgbà tó yá lọ́kọ́ bá kọ̀rí lọ́kọ́ kàn yí padà lóní rárá òun ló máa bọ́ọ̀lù owó pé ìyàwó kì í rìlíìsì òun gbà tówó bá tó yẹ kí owó kàn náwó nígbà tí gbà ìfẹ́ wàhálà ìfẹ́ pọ̀ ìyàwó fi ó fọkọ ní ìwé wọn lọ báǹkì wọn chẹ́ǹjẹ̀ ọkọ ò lè ṣe àkáǹtì bówó ṣe ń jáde torí ẹ̀ ní tí má tiẹ̀ kọ́kọ́ wò lákọ̀ọ́kọ́ pẹ̀lú nǹkan tẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ mm-hmm. ó ti fi hàn wípé ọkọ ò mọ nǹkan tí òyìnbó ń pè ní money management kò mọ kò mọ báyìí ó ṣètò rárá ètò òṣùwò náà kò mọ rárá mm-hmm. òun ni ìyàwó ṣe fẹ́ dẹ̀ mọ̀ náà tá bá wù percentage ẹ̀ ó wà high ẹ rí wípé àwọn obìnrin àmọ́ ọmọ ṣe manage ètò ilé àdẹ̀mọ́ mm-hmm. ọmọ ṣe ń manage ètò oúnjẹ mm-hmm. bọ́mọ ṣe máa lọ sí skul bọ́ ṣe mm-hmm. máa jẹun gbogbo ẹ̀ mm-hmm. òun ló ti jẹ́ wípé ọlọ́run fìyẹn jìnkí wa gẹ́gẹ́ bí obìnrin láti mọ gbogbo ètò tó ń lọ nínú ilé pàápàá jùlọ tẹ́ bá tún wò nínú ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ yìí sìn ẹ rí wípé tán máa ma fi béèrè lọ́wọ́ ìyàwó yẹn pé gbogbo owó tó ń o báwo ni ó ṣe ń ná kí ni nǹkan tó ń lò fún ó lè lọ mú ìwé jáde ó máa ní òun ra tomato one thousand níjọba àwọn fi ṣebè òun ṣe gbogbo ẹ̀ ní obìnrin máa ń kọ sílẹ̀ kóbìnrin tó gbéra pé òun lọ sọ́jà O máa ti kọ gbogbo nǹkan tó fẹ́ rà sílẹ̀ á dẹ̀ dé ọjà náà ó máa ná bó ṣe yẹ kó ná owó gan tún máa ṣẹ́kù lẹ̀ ṣùgbọ́n ọkùnrin. Hmm. ẹ̀yin ara lé ó dàbí pé ẹ̀gbọ́n ta fẹ́ ń tànà sáfẹ́fẹ́ ni pé ta ló yẹ kó jẹ́ ẹni tó máa bu ọwọ́ lùwé owó nínú ọkọ àti ìyàwó ìyẹn àkáǹtì tí ìdílé ní òun la ní pé kẹ́ ẹ bá wa dá sí ẹ bóyá ta bá padà dé táyè bá ṣì wà ẹ lè bá wa dá sí tẹ́ ẹ bá dẹ̀ wá láyè láti dá sí ẹ lè lọ sí orí ẹ̀rọ alátagbà wa Instagram page Bákàrè Adéjọkẹ́ Julian ẹ tẹ̀lé mi ẹ fẹ́ràn mi kẹ́ kọ síbẹ̀ n tẹ́ bá fẹ́ à ń sọ nígbà míì tàbá wá sí orí afẹ́fẹ́ afẹ́délé agbára àwọn tàbá padà dé àlejò mi wà ní kalẹ̀ pẹ̀lú wa ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ à ń lọ́nà àtúnpadà ẹ má gbé kúrò ń bẹ̀ o ká ṣàlàyé ṣì ń tẹ̀síwájú lórí Kaftan TV ẹ ṣé púpọ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé tó dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ Kaftan TV Yorùbá bí ẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ wa a ti pẹ̀kẹ́lu àwọn ọ̀rọ̀ kan àbí méjì ká tó lọ sí ìdánidúró ráńpẹ́ lára tí mo sọ ni pé tá a bá padà dé àlejò wa tó máa bá wa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ gbòógì ètò abẹ́ sọ̀rọ̀ lé lórílẹ̀ nípa ìlera nítorí pé wọ́n ní ìlera lọ́rọ̀ àwọn kan ní ìlera lóró ọmọ méjèèjì náà náà kú rí sọ àlejò wa lónìí ni Dr ọ̀làtúnjì àbí yusuf ìlú ìlọrin láti lọ gbé wọn wá wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí vantage care holistic therapy tí ó kalẹ̀ sí nọ́mbà twenty three tanke ilẹ̀dú street àbí nílùú ìlọrin lọ́hùn hmm. ṣe rí wọn dá ń tọ́ tẹ́ bá fẹ́ sọ nípa ìwòsàn ara ní gbogbo ọ̀nà wọn dá ń tọ́ ń bẹ̀ wọn tó fi ń ṣe ìwòsàn tọ́lọ́run gbà fún wọn tó fi ń ṣe òní nípa herbal àbí natural remedy wọn mọ bọ́yẹn ń ṣe bàbá wa ẹ bá wa kí àwọn ará lé. iṣẹ́ olóòtú àjíǹdàrà kan máa bá gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá láti oríṣiríṣi ibi tí ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí ètò náà. ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ̀yin ará lé ẹ máa ní àǹfààní láti pe bàbá wa lórí ní ta fẹ́ gbéyẹ̀wò lónìí kí la fẹ́ gbéyẹ̀wò ẹ̀yẹ kọ́ sọ lédè èbó náà wọ́n ní health management and life expectancy ní ìtòtúmọ̀ lédè Yorùbá pé mímójútó ètò ìlera wa àti gígùn ẹ̀mí mímójútó ètò ìlera wa pẹ̀lú gígùn ẹ̀mí ẹ máa ní àǹfààní láti béèrè ìbéèrè lọ́wọ́ bàbá wa ṣùgbọ́n ká ẹ tó bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ń pè wọlé ẹ jẹ́ ká fún wọn láǹfààní láti ṣàlàyé lórí ta wa sọ lórí ètò lónìí ó kọ́kọ́ tẹ̀jẹ́ pa tó jẹ mí lógún jù tó máa wù mí kí bàbá mẹ́nu bà ẹ̀mí ní mi tí tó bá ń sọ̀rọ̀ tó bá mẹ́nu àwa sọ <laughs> ẹ nípa ètò ìlera management our uh, management of our health management and life expectancy mm-hmm. ìyẹn ní ètò mímójútó ètò ìlera wa lórílẹ̀‐èdè nàìjíríà bí àwa gangan kí ni nǹkan tí àlàyé wò lè fẹ́ rí sọ sí fún àwọn aráalé. ẹ ṣe gan ṣe rí tọ́pìkì yìí ìyẹn ni àkọlé tá a fẹ́ sọ yìí òun ló ṣe pàtàkì jù nígbà tó yẹ ká mọ̀ táwọn sọ pé health management òun ni àwọn oríṣiríṣi àwọn àgbélẹ̀rọ àmì àwọn ètò eléyìí tó jẹ́ pé ìjọba ló gbé kalẹ̀ àti eléyìí tó jẹ́ pé àwa aráàlú náà ta gbọ́dọ̀ máa ṣe tó jẹ́ pé nǹkan tí àwọn tó jẹ́ àkórí ètò náà òun ni nǹkan bíi mẹ́ta sí mẹ́rin alákọ̀ọ́kọ́ òun ni prevention of disease òun ni a ṣe dáàbò bo ara wa kó n bí àwọn àìsàn tí àìsàn òfin ṣẹlẹ̀ sí wa ó possible ẹlẹ́kejì ni pé tí àìsàn ti wá ṣẹlẹ̀ bó o là á ṣe wá tako àìsàn náà ìyẹn ni pé bó o ní àwọn ọ̀nà wo là á gbé gbà tí àìsàn náà tí ò fi ní kọjá ibi tó wà ẹlẹ́kẹta ni pé bó o ní a ṣe wà ní àlàáfíà lóòrèkóòrè. ní ìlera pípé. bẹ́ẹ̀ ni hmm, hmm. then ẹlẹ́kẹrin ni prevention hmm. ìyẹn ọ̀rọ̀ ló ṣe kókó jù ló ṣe kókó jù torí pé ká dáàbò ara wa kó níbi àwọn àìsàn òun ni in tó wà most important jù most important pàtàkì jù mm-hmm. ṣé wọ́n ní life expectancy tẹ́ fi kún yẹn yẹn ni pé lórí tó jẹ́ pé àwọn èèyàn wọ́n tètè ń kú láíláí tàwa yìí ẹ rí i pé tàwa wò káàkiri àwọn àìsàn kan wà tí ò common tẹ́lẹ̀ èyí tí ò gbajúmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti gbajúmọ̀ sí bí jẹjẹrẹ cancer bí kidney problem yẹn àìsàn kíndìnrín ó common gan sí àti oríṣiríṣi àwọn àìsàn bẹ́ẹ̀ ní tó ń fà á ìyẹn nílànà natural medicine òun ni wípé intanjẹ intanjẹ yóò wá pín sọ́nà ọ̀nà mẹ́ta one aláwọ̀kọ́ mẹ́rin ni pé kí nìkan tá à ń jẹ ẹlẹ́kejì ni pé ìgbà wo la ń jẹ ẹlẹ́kẹta ni pé bóò la ṣe ń jẹ aláwọ̀kọ́ kí nìkan tá à ń jẹ ọ̀pọ̀lọpọ̀ tá jẹ lónìí òun làwọn kan tó ṣe pé kò wà natural yẹn ni pé látara pé abẹ́ sè fi nǹkan míì kún a ṣe kí ni a gbé kúrò ní bọ́lọ̀ ṣe dáa so sísè yìí àti nǹkan míì táwọn fi kún yìí ó ń kọ́ọ̀sì nǹkan tá a pè ní kíni o depletion of nutrients yẹn ni pé àwọn nǹkan tí ó ń ṣe ní lára tó ṣàǹfààní lára tó wà bẹ́ẹ̀ ó ti kó bẹ́ẹ̀ hmm. ṣó ti yéèsì so gbogbo àwọn nǹkan tó dé pé lápẹẹrẹ ẹsì ẹni tó bá ní cancer lára àwọn ìtọ́jú tó wà fún wọn ni pé wọ́n máa fún wọn ní supplement tó máa treat wọn lọ́wọ́ máa fún wọn ní supplement tó yí pé apadà yí pé supplement yìí ó wà lára nǹkan tí ò sí fún wọn tó fa cancer yẹn náà ló ti yéèsì gbá hmm. bíi vitamin C bíi beta carotene bí àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so owó àwọn nǹkan yìí ọlọ́run da sínú àwọn nǹkan tá à ń jẹ nínú àwọn èso ni nínú àwọn nǹkan tó ń wù ni nínú àwọn nǹkan tá à ń jẹ ṣùgbọ́n àdá pé abẹ́lẹ́kọ̀ọ́jẹ yìí dùn abẹ́lẹ́kọ̀ọ́jẹ yìí kó yà ní tẹ́sì àwa látàrí pé à ń ṣe à ń ṣe tó wá ti pé jù ẹ́ pé ní aláyé jọ̀ọ́ táwọn ìyá wa tí wọ́n tó bá fẹ́ ṣe oúnjẹ wọ́n kọ́ wa ṣe ẹ̀fọ́ yẹn díẹ̀ ni mm. ṣùgbọ́n nísìnyí táwa ti ṣe ojú báyìí àwọn nǹkan tó máa ṣe aláǹfààní bẹ́ẹ̀ mm. àti nìyẹn kó tó di tẹ́m tàwà yìí ẹ rí i pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé táwọn èèyàn bá tọ́kọ́ tó máa fẹ́ ṣe ọbẹ̀ hmm. wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ irú àti àlùbọ́sà sí àtẹ̀dé hmm. ẹlòmíì kò tiẹ̀ mọ nǹkan tó ń pè ní irú wọn lónìí hmm. ẹgbẹ́ irú ẹgbẹ́ irú báwo ó gba àwọn nǹkan yìí àjẹmọ́ nǹkan tá à ń jẹ jù ú o nǹkan tó yẹ pé ó dùn kì ṣe pé èèyàn lè jẹ nǹkan tó dùn oyin náà ṣáà dùn oríṣi àwọn èso ó dùn ó ti ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ kó ń dùn òun ni kótà pé ní refined sugar mm. refined sugar yìí ti rè ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fúnra ó máa contribute in fact more than hundred àìsàn àìsàn tó ju ọgọ́rùn-ún lọ òun òun wá fà tó bá ti pọ̀jù lára. ìyẹn bíi ṣúgà bẹ́ẹ̀ ni. Mm. bàbá wa ẹgbẹ́nu lé nǹkan kan nípa kánsà àti kídìní àbí nǹkan kan mo ní mo fẹ́ fún àwọn èèyàn láàyè fẹ́ kẹ́ ẹ sọ nǹkan kan lórí nǹkan ẹ̀ tí wọ́n tẹ̀ ti sọ irú àìsàn kánsà àti jẹjẹrẹ tẹ̀ sọ yìí Eh, tá a bá fẹ́ wò ó lórílẹ̀‐èdè sí ẹni àìsàn yìí ti di nǹkan tí ó ti gbajúgbajà ṣùgbọ́n kan wà tó yẹ pé ẹ wò àtọmọdé àtàgbà ó lọ́mọ mi kan ọmọ ọdún kò tíjọ ọmọ ọdún mẹ́wàá lọ gbogbo ìgbà báyìí ara ń ro ara ń ro mi kò sẹ́ni tí ò kì í ní. ṣé rí ara ríro symptom ni ìyẹn ni wípé òun kan kó láìsàn ṣùgbọ́n bí òun yóò sọ fún wa pé ah, nǹkan kan ó tilẹ̀ lára so bọ́ka yóò ṣe wá yẹn a rò pé kí ló fara yíwo yẹn torí pé ẹni tó bá ní kánsà yóò mọ̀ lára yóò ẹni tó bá ní diabetes yóò mọ̀ lára yóò tó bá láàyè ṣùgbọ́n ara yóò tó kó common ìgbà mi ò rẹ̀ pé bóyá nǹkan tá a jẹ ló fà ìgbà mi ò rẹ̀ pé wàhálà ti pọ̀ jù òun ló fà ìyẹn yóò sí mi wàhálà wo ọmọdún mẹ́wàá fẹ́ ṣe. ẹ jẹ́ àmọ̀ wo ṣe rí nǹkan jíjẹ nǹkan àmọ́ kíníkì báyẹn nǹkan tí wọ́n ń jẹ ló ń fà tíyàn bá jẹ nǹkan àwọn nǹkan kọ̀ọ̀kan jù. tó dùn. ẹ wo tó dùn ìwé níbẹ̀ ẹ rí i pé ìwé níbẹ̀ ara rẹ̀ yóò yóò mọ̀ tóbi sí i ìyẹn ni pé yóò wọ́n ní kíni o yóò mọ̀ sanra yóò mọ̀ sanra ní sísanra tí kò yẹ kíni tí kò bá ìlera mu ẹgbẹ́ àṣìṣọ́ra ó yẹra mi rẹ̀ tí mo yẹra mi rò pé a. ẹgbẹ́ kí yàn sọ̀rọ̀ ṣùgbọ́n sísọ̀rọ̀ àbúrò àṣẹ kí ni kò bá ìlera mu tí wọ́n ti sọ̀rọ̀ ara erin yẹn gan fúnra rẹ̀ gan yóò wọ́n ní lára. Hmm àwọn tó bá sanra ló máa ń ní problem pẹ̀lú digestion mm-hmm. ẹlòmíì ti sọ pé ah, òun òun òun lọ tọ́lẹ̀tì láàrin ọjọ́ mẹ́rin kò dáa ó sì ń jẹun. Mm-hmm. Eh, ẹ̀yin aráalé ẹ ní àǹfààní láti béèrè béèrè lọ́wọ́ bàbá wa wọ́n mọ̀ nípa ètò ìtọ́jú ara àìsàn ní gbogbo ní gbogbo ọ̀nà wọ́n ti sọ nípa ti kánsà wọ́n sọ nípa ti kídìnì ti ara ríro la mẹ́nubà náà ń ṣàlàyé lọ ẹ lè pè wá sórí 0913217 six eight two six tàbí o oh eight one one five eight three o oh two eight eight ẹ pè wá sórí ìkọ̀ọ̀kan nínú ẹ̀rọ alágbèéká ẹ̀ lọ́gán lọ́ máa dáhùn sí ìbéèrè tí ẹ bá béèrè ẹ mi mọ̀ bóyá adé tó ń ní béèrè kí n tó béèrè ní ìtìmọ̀ béèrè. ẹ nǹkan tí mo fẹ́ béèrè ni pé ẹ sọ̀rọ̀ nípa oúnjẹ ká má máa ṣe oúnjẹ jù hmm. tẹ bá wò náà ọ̀wọ́n oúnjẹ ní ilẹ̀ nàìjíríà hmm. ń sìn ó bára ló bá tòkó tẹ bá wò náà tó bá pé àfẹ́ púpọ̀ jù a ti sọ wípé ìlera ó ṣe pàtàkì èso gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ìwọ̀n ìwọ̀ntúnwọ̀nsì lẹ fẹ́ ká máa ṣe nǹkan hmm. àwọn nǹkan wo lẹ rò tó jẹ́ pé jíjẹ ta lè ṣe níwọ̀nba oye owó ta bá ní hmm. tó yẹ ká jẹ tó dẹ̀ máa ṣara lóore àwọn nǹkan wo lẹ fẹ́ lẹ fẹ́ lẹ fẹ́. wọ́n ní wọ́n èkó àwọn ẹ̀wọ̀n tẹ́ ẹ̀. yẹ kí gbogbo nǹkan tọ́lọ́run dá pátá ló láǹfààní tó ń ṣe fún wa àwọn oúnjẹ tí ó gbajúmọ̀ láwùjọ wa bí ìrẹsì ni bí ẹ̀wà ni bí iṣu ni bí ànàmọ́ ó dáa ká mọ jẹ. ẹ dákun bàbá ẹ wò lè ànàmọ́. ànàmọ́ orúkọ olóko wà ẹgbọn yorùbá ni. agbọgbọ. ó kọ́ wọn ànàmọ́ náà pé ah, ah, oh, potato. potato hmm. sweet potato sweet potato. <laughs> ànàmọ́ ni ní ilẹ̀ wa lọ́hùn bẹ́ẹ̀ o hmm. so gbogbo àwọn oúnjẹ yìí dáa àtòríṣiríṣi àwọn èso wọ́n láǹfààní tó pọ̀ tí wọ́n ṣe ṣùgbọ́n nǹkan mi tó yẹ ká tún mẹ́nubà nípa oúnjẹ wípé èèyàn gbọ́dọ̀ mọ́ jẹun tẹ́bi bá pààyàn ìyẹn gan tẹ́bi bá pààyàn kò ní kéèyàn jẹun ìyẹn gan ló ń fa ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó ní pé oúnjẹ kan ò ní tí ì dà tán á ti tèmi sí i. Ah, nǹkan lè kó ní pé tẹ́bi ò bá pààyàn kò dáa. Hmm. òun náà la sọ pé tẹ́bi bá pààyàn kò dáa kí èèyàn jẹun. èèyàn láti jẹun. èèyàn láti jẹun nígbà tí bá ń pààyàn nítorí pé nígbà yẹn ni àwọn. tẹ́bi bá wá pa fún ó ní nǹkan tó ṣe tèmi fipá nǹkan tó ṣe tèmi fipá yẹn òun làwọn wà lẹ́gbẹ̀ẹ́ ni làwọn àwọn òkú jẹ́ fà tèmi pẹ́lú yìí hmm. ó ní loss of appetite hmm. òun máa ń pè pé ah, loss of appetite kí ló ń kọ́ tó fà etí ìbá kí pípa ẹ̀yà àwọn ògùn náà ti kàn lẹ̀ àwọn nǹkan kan wà ní àwọn èso tó jẹ́ pé ó da pọ̀ fara ó mọ̀ ní kí pípa yàn lórí bí watermelon hmm. ó da gan ebi mọ̀ pààyàn ni bẹ́ẹ̀ ni watermelon tó wá ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láàrin ní pé àti ìtọ̀ ni o àtìgbẹ́ ni o ó máa ṣiṣẹ́ fún ìyẹn ni pé yóò jẹ́ kí digestion yóò kó lọ yóò jẹ́ kó lè tètè dà. ó dà pé a fẹ́ ní ìpè kan. hello ta ló wà lójú ìlà hello ẹ bá hello ẹ bá tẹ̀síwájú rẹ̀ púpọ̀ ráyè wọlé. so watermelon là ń sọ lọ hmm. nínú àwọn èso tó jẹ́ pé ó kọ́mọ̀ràn láwùjọ wa hmm. ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó ṣe kódà watermelon yìí ó tún lẹ́kọ̀ọ́ nípa bí èèyàn ṣe ń jẹ hmm. tó ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ jẹ́ watermelon èso rẹ̀ yẹn ń mọ̀ dànù ah. òun gangan níṣẹ́ tó ti ń jẹ hmm. eh, pupa inú ẹ̀ kán máa jẹ èso kán máa jẹ mọ́ ẹni tó bá ní diabetes ó tún lè jẹ watermelon. yóò jẹ ṣùgbọ́n wọ̀n tí wọ́n sì ní yóò ajẹ díẹ̀ ló hmm. ti yé sí gbọ́n diabetes eh, kùkúmbà ló ara èso tí ó tó dáa fún wọn kán máa jẹ eh, kùkúmbà ṣúgà yẹn kéré gan so and a lot of omi ló wà mẹ́yẹn water omi ló pọ̀ jù hmm. nínú kùkúmbà yóò ti yé so ṣùgbọ́n watermelon ẹni tó wá fẹ́ dínà àìsàn tó ń pè ní prostate ẹgbẹ́ common ní àwọn àgbàlagbà mm. tó jọkùnrin láti mm. fifty sókè mm. so watermelon dáa pọ̀ ẹ watermelon dáa ó dáa kí ní ẹ̀mọ́ jẹ́. hello ẹ káàsán hello sir ẹ káàsán ti wọlé. yes sir kí lorúkọ yín bó lẹ ti wá sir láti ọgbà àjọbẹ ní ìwé ìṣègùn ló ti bá iṣẹ́ rẹ. ẹ à ń gbọ́ yín sà kí lórúkọ yín bọ́lá ti ń pè wá. ẹgbẹ́ mi ní ìwé ìṣègùn rẹ. hello à ń gbọ́ yín. mo fẹ́ kí ìrìnàjò dókítà wa ní o. à ń gbọ́ yín sà wọ́n ń gbọ́. ẹgbẹ́ mi ní ìwé ìṣègùn. ẹ bèrè ẹ bèrè bèrè yín. ẹgbẹ́ mi ní ẹgbẹ́ mi ní o. mi àgbọ̀n tẹ̀sán. Ẹ̀dọ́yẹmí láti Òṣogbo. Alátòṣogbo àgbọ̀ ẹ̀ ẹ bèrè bèrè yín sà. Mo fẹ́ bèèrè ọ̀rọ̀ pé kí ló lè ṣokùnfà kí àyà máa bẹ̀rẹ̀. Kí àyà máa dùn yàn. Kí àyà máa bẹ̀rẹ̀ kára dè máa rìn ẹ̀ kí ló lè ṣokùnfà rẹ̀. Wọ́n ti ẹ ṣẹ́gun ọ̀sà wọ́n ní kí ló lè fà á látòṣogbo náà ti pè káyà máa dùn yàn tàbí kára máa dùn yàn ló lè ṣokùnfà kí àyà máa bèrè fara máa rè é. àtìgbà wọn da yín lòun sí ẹ ṣe sà ẹ jẹ́ kán da yín lòun. ìbéèrè gidi ni ìbéèrè tí wọ́n béèrè kí ló lè fa kí àyà máa dùn yàn àbí kára máa rò yàn ẹ lè máa kó pọ̀. oríṣiríṣi nǹkan ló ní ó lè fà á hmm? torí pé àyà ríro kára máa dùn symptom ni ìyẹn ni pé kí ni Yorùbá symptom àmì ni àmì ni eh. tó túmọ̀ sí pé ah, nǹkan kan ṣẹlẹ̀ lára tó yẹ kó rí bẹ́ẹ̀ so irú nǹkan báwọn ọ̀nà tó dáa jù tí wọ́n fi lè mọ̀ pé nǹkan báyìí pàtó ló ń fà á òun ni kí wọ́n lọ fún àyẹ̀wò scan tó hmm. ti èyí lọ ya ti wọ́n sọ pé nǹkan báyìí ló fà á torí pé tabaníká sọ̀rọ̀ nǹkan tó tí ó tó wọ́n fà á ó kọjá mẹ́wàá hmm. ẹni tó bá ní tuberculosis ìyẹn ni ikọ́ ikọ́ ikọ́ ní yóò mọ ní àyà dídùn ẹni tó bá ní asthma náà yóò mọ ní àyà dídùn mm-hmm. ó ti yé sí ẹni tó bá ní àwọn àìsàn míì náà lung problem náà yóò lè mọ̀ fà so àrò pé ibo ló ń dùn nínú ara mm. ẹ ti lè máa sọ pé ah ìdíbà ló ń dùn àtàwọn nǹkan yìí wo ló ń ṣẹlẹ̀ sí wẹ́ni bẹ́ẹ̀ mm. ṣé wọ́n máa sùn dáadáa àbí wọ́n sùn dáadáa mm. ṣé orí wà ń bẹ àbí kò sí bẹ́ẹ̀ ṣé wọ́n máa gún jẹjẹ ṣé wọ́n ní appetite ṣé wọ́n eh, kọ́ báyẹn. torí fífọ́ tẹ sọ yìí mo fẹ́ kẹ́ sọ àwọn kan ń pe ẹlòmíà ní ìdajì orí ń fọ́ òun iwájú orí ń fọ́ òun ẹ tún pè kan ní migraine headache àbí. ẹ ṣe rí migraine headache mm-hmm. òun náà ló ń pè ní orí túlu tó hmm. ti yé sí òun ni pé kí abala kan ní orí kó mọ fọyàn so in tó sì máa ń fà ó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n in tí ìwé ìkọ́ báyìí bá ṣẹlẹ̀ sí kó tó di pé tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìtọ́jú tó tó péye kí wo ni bẹ́ẹ̀ san fún àwọn oúnjẹ kọ̀ọ̀kan náà tó mm-hmm. ti yé sí kó wá mọ jẹ àwọn kí wọ́n ní bẹ́ẹ̀ kó kú kí ó sá fún àwọn oúnjẹ tó wá ní ọ̀pọ̀lọpọ̀ ṣúgà nínú nínú hmm. gẹ́gẹ́ bí gbogbo àwọn drinks tá mọ́ mu yẹn àwọn ẹlẹ́rìn dòdò kí ní bẹ́ẹ̀ hmm. kí kí ó sá fún kí wọ́n ní bẹ́ẹ̀ mo mú mọ̀ pẹ́ jẹun lálẹ́ hmm. kí wọ́n ní bẹ́ẹ̀ sì mọ̀ mú mi dáadáa torí pé nígbà míì kí omi kéré lára ìyẹn tá a pè ní dehydration ó máa ń fà kí wọ́n ní bẹ́ẹ̀ yìí ni kó máa mú mi dáadáa kó máa mú mi dáadáa bí èso tá a ti mention tẹ́lẹ̀ eh, kùkúmbà ló ti yé sí. ìgbàdí yẹn nǹkan eh, ìgbà. ìgbà ó dáa ó wúlò fún ara ó wúlò gan ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tí wọ́n ṣe fún blood pressure bp lára àwọn èso tí ó dáa fún wọn ló ti yé sí òun ni ìgbà tẹ̀sọ̀ yẹn àti kùkúmbà náà ó ti àtàwọn èso míì bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n wà ní so èso táwọn ká wọn sọ wọn pa àǹfààní tó tó wà fún èso èso kọ̀ọ̀kan ló ti ní nǹkan tó ń ṣe ẹ wo wu carrot tẹ bá gé carrot nísìn tẹ bá wò dáadáa yìí pé ṣéèpù ẹ̀ ó ṣéèpù ojú carrot dàgbọn fojú mm. ẹ tó wá fẹ́ àìsàn cataract ní glaucoma ní àti ìjà àwọn àìsàn bẹ́ẹ̀ kó mọ ti carrot dáadáa mm. kò ní jẹ́ kí wọ́n ẹ̀sán bẹ́ẹ̀ kó lè jòkó sí wọn níbẹ̀ lára yóò ti yé sí bẹ́ẹ̀ náà ni ẹ tó wá dé pé ó wò pé ah, òun ti tóbi jù òun wá fẹ́ o fẹ́ o fẹ́ dàbí weight loss bẹ́ẹ̀ o fẹ́ dàbí ti yín weight loss lẹ́yìn wà ṣé weight loss lẹ́yìn wà bọ́ọ̀lù ṣe da yín nìyí. ẹ mọ̀ wípé ẹni tó máa ṣiṣẹ́ lójúmọ́ lójúmọ́ wàhálà pọ̀ àwọn èèyàn tó lọ́pọ̀ sí kì gan hmm. so kò sí àyíṣẹ́fà nísìmí eh, ọlọ́run fún wa sí àmì àmì so ṣùgbọ́n lákàkó tó dáa fún weight loss natural way lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ń sìn yóò tó pé àwọn fẹ́ ra tea slimming tea lóríṣiríṣi hmm. láwọn tó dáa tó wà tó wa hmm. ta lè mọ jẹ òun ni kí ni o watermelon torí pé watermelon yìí Hmm. ó contain nǹkan tá a pè ní lycopene lycopene náà wà nù tomato tomato la fi ṣe bẹ̀. tábà ti jẹ́ ló ti yé sí yóò help wa yóò fún wa ní arginine arginine yẹn ó wúlò fún weight loss hmm. so àti tomato àti watermelon ó da fún ẹni tó bá fẹ́ kí ni tó bá fẹ́ ṣé tòmẹ́tò akán la àwọn jẹ lásán bẹ́ẹ̀ ni a máa jẹ bẹ́ẹ̀ ni kí ẹ bá ti ṣe bẹ́ẹ̀. rárá àmọ́ àwọn jẹ lásán ni kódà gan èèyàn tún lè blend yẹ mm, mm. kí ẹ kí ẹ kí ẹ máa mú ẹ bẹ́ẹ̀ ni so ọ̀nà oríṣiríṣi ọ̀nà la lè gbà lọ. ẹ dárúkọ àwọn kan wípé prevention mm. bẹ́ẹ̀ ni prevention ló àwọn nǹkan wo ni ẹ tún lè fikún ṣàfikún ẹ lórí ọ̀rọ̀ prevent torí à ń sọ̀rọ̀ nípa life expectancy náà pé kẹ́mi lè gùn àwọn kan wo lẹ lè sọ wípé ó yẹ káwọn èèyàn máa ṣe kó máa tún jẹ́ kí ẹ̀mí wọn gùn. ṣe rí ìbéèrè gidi lẹ́bẹ̀rẹ̀ yẹn lára nǹkan àkọ́kọ́ tó yẹ ká kó gbọ́dọ̀ mọ̀ ṣe tá a fi mímọ síkì rárá onígbé tá a bá jí láwọ̀ kùtùkùtù báyìí kó tó di pé a ti ẹ̀ búrọ̀ṣì rárá omi la kọ́kọ́ dọ̀rọ̀ mu hmm. omi ni so omi yẹn yóò help láti activate liver hmm. liver ni ẹ̀dọ̀ hmm. iṣẹ́ tí liver ṣe lára kìí ṣe a àwọn ọkọ̀ mu omi yọ omi tó wá da jù ni omi tó yẹ kó gbóná díẹ̀ torí pé ìgbẹ́ yẹn ló bá temperature ikùn wa mu ah. nígbà yẹn ẹni pé kọ́lọ́ sọ pé tí ẹni tó máa yẹ ẹni tó máa sùn lọ tí wọ́n bẹ jí ìyẹn wọn mọ fọ́ hmm. fẹ́rẹ́fẹ́rẹ́ hmm. báyìí ìyẹn pé wọn wọ́n ara kò bá wọn tó hmm. ti so bẹ́ẹ̀ náà làwọn aṣe rí gbogbo ara wa ti ó ti sinmi látàlẹ́ ta ti sùn yẹn káwá jí láwọn kùtùkùtù káwá sáré gba wọn ìyẹn kókó jẹ́ẹ̀dẹ̀jẹ́ẹ̀dẹ̀ ìyẹn wọn omi tó lọ́wọ́rọ́ ẹ̀wọ̀ omi yẹn yóò sọ fún gbogbo àwọn àgbà wa pé ah ìṣẹ́ ti yá ìṣẹ́ ti yá Hmm. yóò prepare wọn fún digestion hmm. yóò flush kidney kò ní kí wọn ní kidney problem hmm. ẹ rí pé kidney problem ó pọ̀ mo sọ lẹ́ẹ̀kan owó tó lẹ́ẹ̀ fi ṣe kidney transplant ó pọ̀ owó dialysis gan kì í ṣe kékeré so lábàá ọ̀nà tá lè gbà dáàbò kidney wa ìyẹn kidney òun ni bí ni táwa jí làbùkù kákọ́ mu omi náà kódà tó wá lè fún oyin díẹ̀ sínú omi yẹn kò sábúrú bẹ́ẹ̀ aláwọ̀kọ́ nù ẹlẹ́kejì wá ní pé àgùnà ọmọ pẹ́jọ lálẹ́. bí aago mélòó yẹ kí wọn máa jẹun ní ètò ìlera mm. ilé tá a gbé dání mm. tó ìjẹ́ pé òun ló wà widely accepted mm. ní tó dáa jù ni pé kó tó dago méje kéèyàn ti jẹun alẹ́. irú oúnjẹ olè kéèyàn jẹ. sẹ́rí oúnjẹ alẹ́ ó dáa kójú oúnjẹ tó wà light. tí ò ń ṣe bí ẹ̀bà ìyẹn ni pé tí ì ṣe bí ẹ̀bà tí ì ṣe bí yá ah. torí pé ìdí ni pé sẹ́rí pé alẹ́ ta ta ta lọ fẹ́ sùn ní alẹ́ digestion ó máa slow yẹn ni pé oúnjẹ ò ní tètè máa dà lálẹ́ so kò wá da kí oúnjẹ nǹkan tó yẹ pé ó máa take too much time ó máa take ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti dà eh, so oúnjẹ díẹ̀ tó yẹ pé kò ní pé tó fi dà àwọn láti tó wá ni pé kó tó di pé yàn sùn hmm. oúnjẹ tá a jẹ ó gbọ́dọ̀ ti dà díẹ̀ ó gbọ́dọ̀ ti dà bí halfway kó tó di pa sùn. Hmm. bàbá wa Ìlọrin lẹ ti wá àwọn aráàlú wa lókè lọ́hùn àfi bẹ́ẹ̀ lọ́jọ́ àrùn ọjọ́ mùsùlùkùn àwọn aráàlú wa lókè lọ́hùn oúnjẹ tó yàn láàyò jù lálẹ́ òun ni bí iyán ẹ̀jẹ̀ ní iyán ni àwọn bàbá alẹ́kìtì hmm. Oǹdó Ìlọrin Ọ̀ṣun Ọ̀yọ́ alẹ́rọ̀ hmm. púpọ̀ níbẹ̀ o iyán ni kí ni nǹkan tí ṣé nǹkan tá à ń sọ yìí kò ní kò ní lẹ́yìn fún wọn gbẹ́rẹ́ sábàtà. Hmm. àwọn àwọn àgbàlagbà òdúgbò ọ̀dọ̀ àgbàlagbà làwọn gbé dàgbà so ó wá ní bí wọ́n ṣe mọ́ ṣe torí pé ẹni tó wá jẹ́ nǹkan tó bá pé ó ṣe báyẹn tó bá ti wá ṣiṣẹ́ dáadáa tó bá ṣiṣẹ́ dáadáa ó lè wọ́n fún ní Mm, ó lè máa ní wàhálà eh, ó lè máa ṣe níbi. so lónìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn exercise wà lákọ̀ọ́ tí a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ni àwọn èèyàn exercise wọn lónìí eh, hmm. eh, tí wọ́n ti jí láàárọ̀ báyìí láti inú mọ́tò dénú ac dénú kódà because wọ́n á rìn mọ́ àti kúkú pé at least èèyàn gbọ́dọ̀ mọ̀ rìn dáadáa lójúmọ́. Hmm ẹ ò bàbá wa àtúmọ̀ àìtọ́ àìtúmọ̀ a ní lílò yín lórí ètò ilé ẹ̀kan sí i ẹ̀yin ara lé ẹ̀ ó dàbí pé ìpè tó ṣèjọrọ fún wa lẹ́nìí wọ́n ti ń juwọ́ sí mi wọ́n sọ fún mi pé àfi bẹ́ẹ̀ ní àǹfààní púpọ̀ wọn láti dúró ṣe pé àwọn nǹkan tó ń dúró tó fẹ́ bẹ̀rẹ̀ lórí ó fẹ́ bẹ̀rẹ̀ ètò nǹkan tó fà á nìyẹn bàbá wa tó pè láti Òṣogbo ó dá mi lójú pé dókítà wa wọ́n bá yín dáhùn gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè ẹ wá lè kàn sí dókítà wa lórí ẹ̀rọ alágbèéká yìí ẹ bá mi kọ sílẹ̀ màá pe nọ́mbà wọn bí ẹ̀ẹ̀mejì lórí 0810 530 0828 ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 0810 530 0828 ẹ lè kàn sí wọn nílé iṣẹ́ wọn tó wà ní nọ́mbà 23 táǹkẹ́ ìlẹ́dú street ní táǹkẹ́ ìlọrin mo ti pe nọ́mbà wọn fún yín ó wá jẹ́ nǹkan tó yẹ pé wọ́n ń ṣe ètò ìlera pípé fáwọn ènìyàn nípa natural herb àbí wọ́n tó fi ń ṣe ìtọ́jú fáwọn èèyàn nìyẹn wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó bá tó fẹ́ kàn sí wọn ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ tí mo pè yìí orúkọ wọn ni Dr. Yusuf Ọlátúnjí àwọn ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Vantage Care Holistic Therapy ṣe ni pé Ìlọrin náà ti wá bá wa bẹ́ẹ̀ ni bákan náà tún dúpẹ́ lọ́wọ́ Àràlọ́lá collections àwọn náà ṣe mí lóge tó ń ṣe kejì mi náà lóge bákan náà ni Ọmọ́tọ́lá ìyẹn ni tiléeṣẹ́ wa Kaftan TV ẹni pọ́kàn àlejò wa náà ní powder <laughs> bàbá ẹ bá wa kí àwọn ará ilé ká tó ṣe lọ lórí ètò. ẹ kú àtàárọ̀ tá a ti sọ̀rọ̀ àjíǹde ara yóò máa bá ọgbọ́n níbi tí a bá wà gbogbo àwọn nǹkan tá a ti sọ látàárọ̀ ẹ jẹ́ kí á gbìyànjú ká mú lò. Mm wọn ló sì jẹ́ kí ó ṣe wá láǹfààní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó dáa tó dáa báyìí wọn ló jẹ́ ká mọ láǹfààní àti máa àti máa gbọ́ àti máa mú wúlò ẹ ṣé gan. ẹ ṣé púpọ̀ lọ́rí náà ti wá ẹ mọ kan ẹ àdé máa ń kí wọ́n rà lé kí la fẹ́ sọ ẹ friday wa ti bẹ̀rẹ̀ báyìí ò bẹ ṣe rí wa kẹ́yìn náà ṣe gbádùn weekend a máa rí yín. bẹ́ẹ̀ ni o adéjọkẹ́ bákàrẹ̀ ń ṣèlọ lórí ètò lónìí ẹ ó dá mi lójú pé àbára tún máa padà wá láti wá ṣàlàyé ọ̀rọ̀ fún wa ní kíkún lẹ́ẹ̀kúnrẹ́rẹ́ títí ọjọ́ mẹ́jọ ìyẹn ọjọ́ friday tá a máa tún gbégèlè báyìí monday àgbégèlè tuesday àgbégèlè ẹ̀hẹ́ a máa fi ràtayọ parí lórí ètò ká ṣàlàyé kó lè yé wa pàápàá jùlọ nípa ìlera pẹ̀lú dr ọlátúnjí yusuf láti ìlú Ìlọrin ó dìgbà kan náà. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.